إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب إن الحمد لله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 ọba lórí ọ̀fẹ́ lórí ẹwú ọba náà ni a dá ọpẹ́ fún ọlọ́run dákun má jáwọ́ ọ̀kẹ́ ẹ̀kọ́ lára mi pẹ̀lú yín o gbogbo ohun tá a rí tinú wa ti ń dùn ọlọ́run wọ́n ṣàjẹ́ kí a dùn jọ kalẹ́ ọlọ́run kò sì bá a fàlù báríkà sí i léyìí tó ti ṣe fún wa lóore èyí tá a wá rí ti ń bà wá nínú jẹ́ tá a bá èèyàn kan sọ àyàfi rẹ ọlọ́run ọba ọba mi Allah má ṣàwọlá gbígbọ́ngàn rẹ kọ́lá títóbi rẹ gbogbo ìbànújẹ́ má ṣàsọ di òkè pẹ̀tẹ́lẹ̀ fún mi pẹ̀lú yín kó wá jẹ́ ojú padà dùn kóun náà padà di ìdùnnú fún wa ọlá títóbi ọlọ́run. lẹ́yìn wá àgbà náà wá tọrọ ìkẹ́ ìgẹ̀ fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àkẹ́yìndé gbẹ̀gbọ́n abẹ́mọ̀gbọ̀jà gbọ̀rọ̀ gbọ́rọ̀ ìkẹ́ ọlọ́run ìgẹ̀ ọlọ́run ọrẹ ajé ẹni ẹtàn rẹ kó mọ bá rasulullah sallallahu alayhi wa sallam nínú madina ara alẹ àwọn sábà àti gbogbo àwọn tí wọ́n fi ìṣẹ̀mí ayé wọn àti gègésẹ̀ wọn fi jọ tànàbíà Muhammad ìkẹta ń tọrọ lọ́run jọ mo bá wà àwọn èèyàn yìí <clears throat> a padà kí n tamọ̀ láwọn lóòtú àtọ̀ ọlọ́dọ̀ ọlọ́run ẹ̀sán ọlọ́run jẹ́ ó fò wọ́n dáwọ́ ọlọ́run jẹ́ bá níbi tó bẹ́ lérè lérè ó kàn ó jì tí ẹ̀ ń padà dán sójú ọ̀nà ọlọ́run kí gbólóhùn ọlọ́run fún mọ́ lòkè ní gbogbo ìgbà a padà kí n tamọ̀ ní ẹni tó jẹ́ ẹni tí ń darí wa dẹ̀mọ́ tó jẹ́ mushrif doctor ọba mi aláàánú kó dákun kó bá dúró tì yín o dúró ti yín o àti gbogbo ohun tí mí àti èyí tí ó mí wà láti tóbi ọlọ́run ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ nílànà Islam kí láfi bára wa sọ̀rọ̀ ní dédé àsìkò yìí òun náà la sọ nípa as-salatu fi waqtiha haqiqatuha wa ahamiyatuha wa adraru ta'khiruha wa adraru ta'khiriha a fẹ́ sọ nípa ohun tá a mọ̀ ní ìhun ní àsìkò ìmọ̀ kírun ní àsìkò pàápàá rẹ̀ kí là ń pè pé ká mọ̀ kírun lásìkò ǹjẹ́ ká kírun ní àsìkò ǹjẹ́ nǹkan tí ó ó da ni ǹjẹ́ kan tí ó wọlé ni ǹjẹ́ kan tí ó sì rẹwà ni àti pé kí ni pàápàá rẹ̀ ẹ̀ kí ni importance ẹ̀ iyì wo ló ní ọlá wo ló ní àti nípa burú fún ẹni tí ń padà fi ń ra ìrun ń lọ ìrun lára kótókì ẹni tí ń lọ ìrun lára kótókì á bára wa sọ̀rọ̀ lórí ẹ̀ níwọ̀nba ṣókí jẹ̀mọ́ ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ nílànà islam asọ́lá asọ́lá ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ìhun àní ìhun àní ìhun ìhun jẹ̀mọ́ ọmọ dọ́wọ́ wa o ìhun ìhun ọmọ dọ́wọ́ wa o ó dọ́wọ́ mi ó dọ́wọ́ rẹ náà o ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní islam ìhun dọ́wọ́ rẹ o láti mọ jẹ́ pé kọ́mọ́ fi ṣe rárá asọ́lá tó fi waqtiha ká máa kírun náà ká máa gbé ìrun dúró ní àsìkò rẹ̀ àfáà ni tá bá fẹ́ wo ìrun orí asasul islam ìrun jẹ́ ohun tá a mọ̀ ní ìpìlẹ̀ ẹ̀sìn o jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn ọ̀kọ̀dà hasan islam ala iqamatiha fi waqtiha islam wa ṣe ojú kòkò àwọn ohun tá a bá láà mùsùlùmí ìṣọ́kùnrin ní ìṣóbìnrin ní islam ṣojú kòkò rọ wa ó ṣojú kòkò èmi pẹ̀lú ẹ̀ láti fi jẹ́ pé ká máa kí irun tá a máa ní ìrun ọ̀hún ní àsìkò tó yẹ kí á kí kì í ṣe ní aago tó yẹ ká sí o àsìkò tó yẹ ká kí ọ̀tọ̀ ní àsìkò ọ̀tọ̀ ní aago a kàn gbé aago síbẹ̀ láti fi jẹ́ kó fi fi máa hàn wá ni tó bá jẹ́ pé a bá jẹ́ ni tó bá ní àgbẹ̀yẹ ẹ̀sìn dáadáa ni kò ní di irun tá ní ọ̀rọ̀ aago dé nítorí pé àsìkò anábìyà Muhammad sallallahu alayhi wa sallam àsìkò ni wọ́n wò wọ́n yíwọ aago àmọ́ aago aago síbẹ̀ kì í ṣe gbó fi bàjẹ́ o kì í ṣe ó sì bú ìzánì agbọ́dọ̀ mọ kírun ní àsìkò rẹ̀ jẹ̀mọ́ ìsìlámù wa fòrò wa ó ṣojú kòkòrò wa pẹ̀lú ohun táwọn ní àwọn ọ̀rọ̀ lánàá alukur'ani ọ̀rọ̀ nínú hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam ti mi pe àkíyèsí ń pé mùsùlùmí o èèyàn kan ni tó gbọ́dọ̀ mọ kírun ní àsìkò rẹ̀ kó mọ̀ lọ kó mọ̀ lọ ìrun kó mọ̀ lọ ní ara kó mọ̀ gbà tó bá wù mhm, míìkì míìkì òkè akọ́nà kú díẹ̀ mọ́sí àsìkò rẹ̀ bìkan ni ìrẹ́ Eh, kò dábẹ́ wàjáàlátì sọ́látù wàjúìlátì sọ́látù fi waqtiha min afdalil amal wa aqrabiha wa aqrabiha ila Allah jalla fil ula islam wa ṣe ohun tamà ní ìhun ní àsìkò kákíhun ní àsìkò ní ó yẹ tamà ní kákíhun lásìkò pàtàkì lọ ní àsìkò tó kọ́ wọlé eh, islam ṣe ní nǹkan tí ó ṣe ní iṣẹ́ tó fi ń dájú tí sì fi ń lọ́lá kí mùsùlùmí kírun ní àsìkò islam ṣe ní nǹkan tí ó fi ń da tó sì fi ní ọlá jù islam ó ṣe bẹ́ẹ̀ fún un tamọ̀ ní mùsùlùmí pé kéèyàn kírun lásìkò ohun tó fi ń da jù ni kò sí ohun tó ń da jù lọ kò sí wá sí ohun tó lọ́lá jù lọ nígbà tí yẹn bá kírun ní àsìkò ó sì wá jẹ́ nǹkan kan tí máa ń jẹ́ sábàbí tí yẹn fi máa súnmọ́ ọlọ́run ọba mi ọba mi ta à ńlá nígbà tí o bá súnmọ́ ọlọ́run <clears throat> tó súnmọ́ ọlọ́run ẹ̀yìn pé gbogbo ìṣe ti rọrùn tó bá bẹ ọlọ́run ọba lẹ́ẹ̀kan ọlọ́run á sì máa dá lóhùn tó bá kanlẹ̀kùn kan ọlọ́run ọba ọlọ́run á sì máa ṣílẹ̀kùn fún ẹ nítorí pé ọ̀nà tó lè fi súnmọ́ ọlọ́run òun náà ni máa kírun lásìkò ìwọ ni alhamdulilayi ọlọ́run ti wá ṣe fún òun kírun lásìkò ìmá kírun lásìkò ló àmú ìsúnmọ́ ọlọ́run ó wá jẹ ẹwọ́ ọlọ́run ọba dáadáa ó ní jẹ ọlọ́run ọba dáadáa Eh, léyìí tó yẹ pé tó bá sunkún fọlọ́run bá lẹ́ẹ̀kan ọlọ́run sì mọ̀ pé ah ẹ̀wù dáadáa lẹ́wọ́ tí ń pè mí yìí eh, ó bá wà ní òṣèrò tó bá kanlẹ̀ kún mọ́ ah, ẹ̀wù dáadáa lẹ́wọ́ ah ẹ̀wù ah, dáadáa ni tó yàtọ̀ sí ẹni tó yẹ pé ń fi ìhun fi ń ráre ń lọ ìhun ní rọ̀ ní ara. wala takadu tajid lafzan fil qur'an wa sunna yamu bi mujarrad ada is-salat faqat wa innama ja'a al-amru bi iqamatiha tẹ́bá fẹ́ wo ohun tá a mọ̀ ní gbogbo alukur'an tẹ́bá wo inú alukur'an àwọn ahadi àwọn àyà tó wá bẹ̀ nínú alukur'an bẹ́ẹ̀ náà ni àwọn ahadith tó wáyé lọ́tún ọ̀tún lọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ ní rí ọyọ kan mẹ̀tí sọ wá pé ká mọ kírun nìkan bí ìbá ṣe ń bí mọ́ sọ wá pé kí ni ká mọ gbéhùn dúró ìyàtọ̀ ń bẹ pé ẹ gbéhùn àti pé ẹ mọ kírun ẹ gbéhùn ẹ kì ní àsìkò tí ọba allah ọba tó ní irun tó fàsìkò sí ẹ kì lásìkò tó tó fún wa òun lápẹ ká gbé òun dúró ká kírun ká kí nígbà tó bá wù àwa nìyẹn lásìkò tó bá wù àwa ọlọ́run wa ní gbogbo àwọn àyà alukur'ani tí ń bá wa sọ̀rọ̀ àdìsá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tí ń bá wa sọ̀rọ̀ kò séyìí tí mi sọ fún wa pé ká ṣe kí ni ká kírun ìmọ̀ sọ fún wa kí ni ká gbé ìhùn dúró ká sì ṣọ́ ìhùn náà ká mọ̀ ṣọ́ ká mọ̀ ṣọ́ jẹ̀mọ́ nígbà tí mùsùlùmí bá wà nídìí iṣẹ́ kan tó gbọ́ Allahu akbar Allahu akbar lẹ́ẹ̀kan náà ti máa ń gbé a wọ́n jẹ́ pé ọlọ́run ó gbọ́dọ̀ wà nínú ọpọlọ ó gbọ́dọ̀ wà nínú ẹ̀jẹ̀ ó gbọ́dọ̀ wà nínú làákàyè ó gbọ́dọ̀ wà nínú tamọ̀ ní kí inú ẹ̀mí nígbà kò izan wa min ahammi ma'ani liqama nínú àwọn èyí tó jẹ́ gbòǹgbò nínú ìtumọ̀ ń pé ká gbé ìhun dúó àti kóhùn bí kákíhun kákíhun òun ò dáa ká gbé ìhun dúó nínú tàbí ní gbogbo ìtumọ̀ rẹ̀ ní pé antusọ́lì as-salata ala waqtiha òun náà ní pé kó gbé ìhun dúó ní àsìkò ẹ̀ kò kí lásìkò wa yuqsadu bis-salata ala waqtiha kí làá gbà léwu pé kó gbé ìhun dúó lásìkò ẹ̀ kí la gbàlẹ́ o ayé as-salat fi awwal waqtiha òun náà ní pé kò kì í ní àsìkò àkọ́kọ́ àsìkò tó kọ́ wọlé onífin lọ́lá jù nítorí pé tẹ́ bá fẹ́ wo ìhun ìhun ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀rọ̀ jùlọ ní Islam lọ́dọ̀ yìí ní fọ́nsẹ́ fòṣẹ́ẹ̀tì ni ó bẹ̀rẹ̀ lásìkò báyìí ó sì parí báyìí ó dàbí tá a ohun tá a ní sinla pẹ̀lú ẹ̀ àyílà bẹ̀rẹ̀ níbi láti ohun tá zawal láti ìgbà tí ohun tá a mà bá ti yẹ̀ kó látàrí ẹ̀rì àwọn àsìkò bí ohun tá a mẹ́sàn-án aago mẹ́wàá tá a bá wo òkè báyìí a mọ̀ rí pé ohun tá a mọ̀ ní òun ṣe déédéé àtàrí wa òun ń ṣe déédéé àtàrí àyíra wa bẹ̀rẹ̀ nígbà tí òun bá yẹ̀ kó ní àtàrí òun bẹ̀ ìrun àyíra bẹ̀rẹ̀ nígbà tí òun yẹ̀ kó ní àtàrí tóun bá ti yẹ̀ kó látàrí tá a bá wò kí àyìn kò sí látàrí wa kò ṣe déédéé àtàrí wa kò ṣe déédéé ríru wa mọ́ àyílà ó bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ a máa kì bẹ́ẹ̀ a máa kì bẹ́ẹ̀ ẹ̀yìn náà àsìkò yẹn àwọn aago méjìlá àbọ̀ aago méjìlá kọjá bẹ́ẹ̀ títí àyílà bẹ̀rẹ̀ a máa kì bẹ́ẹ̀ gbogbo àti ìyàbá tèkì bẹ́ẹ̀ yẹn máa ládá fi ń pọ̀ ni gbogbo àti ìyàbá tèkì bẹ́ẹ̀ ládá fi ń pọ̀ ni gbogbo àti ìyàbá tèkì bẹ́ẹ̀ ládá ń pọ̀ ni èyàn máa kì bẹ́ẹ̀ èyàn máa kì bẹ́ẹ̀ èyàn máa kì bẹ́ẹ̀ títí nígbà táyìlà bá ti ń tán báyìí lẹ́ẹ̀kan náà làlásà yìí wọlé ìgbà wọn là yìí làwa ń tán tí àlásà yìí wọlé nínú sàríyà ọlọ́run òun náà nígbà tí a mọ̀ padà rí pé kí ni ìbòjí nǹkan kọ̀ọ̀kan ó mọ̀ ṣe dédé nǹkan náà ìbòjí nǹkan kan lọ́mọ ṣe dédé nǹkan náà kí ni ìtumọ̀ rẹ̀ tá a bá gbé èèyàn tá a bá gbé dúró báyìí nísìn nípa gbé èèyàn dúró tá bá wo sì wọ́n ìbòjí rẹ̀ lọ́mọ ṣe dédé ohun tá mọ̀ ní olú ní dúró kàbá bá gbé nǹkan kan rẹ̀ bíi páànù nísìnyí àgbé kàbí ìgò àpèpà ìlápèjúwe nísìn lọ́mọ ṣe dédé nǹkan náà tí ò ní ṣe kí ni jàmọ́ tí ò ní yẹ. ibẹ̀ yẹn àìlà tán ó àsìkò ẹ tán tí àsìkò àdásà yìí wọlé. ẹni tó wá kírun ní ìhun tamọ̀ láwọn àkókò àkọ́kọ́ yẹn ó ní ọlá ju ẹni tó kí lásìkò èkejì lọ aláṣẹ́bíl misal lápèjúwe ká ní ìhun tamọ̀ ní àìlà ní kàbí ẹni tó bá kí ní ìtransinc ládàá rẹ̀ a lè fi wé ẹni tó kí ní ìkarant ẹni tó kí ní ìkarant a lè fi wé ẹni tó kí ní ìtamọ̀ ní second ẹni tó kí ní treasure a lè fi wé ẹni tó kí àpèjúwe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí títí títí títí irun tí Islam wá pa èmi pọ̀lú ẹ̀ láṣẹ ni pé ká tètè yára ká tètè nígbà tí àsìkò náà bá wọlé lẹ́ẹ̀kan náà sẹ́ ká tètè ṣe kí n yàmá ká tètè mọ kí ìrun náà lẹ́ẹ̀kan náà òun ní fi ń da àyàfi ìṣáì nìkan ni Islam gbà lọ ó gbà láyé pé a lè lọ òun lára bí tí a bá ṣe ń lọ ìṣáì bí yẹn bá ṣe ń lọ òun lára bẹ́ẹ̀ ni ládàmọ́ fi ń pọ̀ léyìí tó yàtọ̀ sí àwọn irun èyí tó kù náà irun èyí tó kù yẹn èyà mọ́ lọ́la kí irun ta mọ̀ ní ẹ̀sán onítọ̀hún lè ṣe kí n jẹ̀ mọ́ kó lè ti pọ̀ ká padà máa kí ní àsìkò yẹn òun là ń pè pé ká mọ̀ ṣe kí n jẹ̀ mọ́ ká mọ̀ gbé ìrùn dúró èyí nìkan mọ̀ kí ní àwọn àsìkò ẹ̀ àsìkò àkọ́kọ́ wàhíyà minal amadi lẹ́tì tó kọ́rìbù làbùdù minal janna. kéèyàn máa kírun ní àsìkò yẹn ó jẹ́ iṣẹ́ kan tí máa ń jẹ́ kí í máa ń jẹ́ kí ẹwú ẹ̀sẹ̀ ẹwú ẹni tí máa ẹwú tí máa ń ṣe bẹ́ẹ̀ sẹ́ kó súnmọ́ àlìjánà ní tètè mọ̀yán máa ń jẹ́ sábàbí tí èèyàn fi máa ń súnmọ́ àlìjánà àlìjánà onídẹ̀ra yàmá kí lè ó ń gbẹ̀mí pọ̀lú yín kí la wáyé fún àwáyé fún kan bíbá yín ká sun ọlọ́run ká sì rí àlìjánà ọlọ́run náà wàláhì àwá fún nǹkan kan bí ìbá ṣe pé èmi àtẹ̀yìn àwáyé ká wá sí ọlọ́run tá a bá sí ọlọ́run ọba ká sì yá àlìjánà ẹ̀san ohun táwọn wáyé jù bẹ́ẹ̀ náà lọ àwọn àdáhàrà akọ́lé ara mọ́tò gbogbo èyí ni gbogbo jẹ̀mọ́ ayé náà ló máa ìmọ̀ tó bá yé ló fi jẹ́ pé ńgbà tí èròǹgbà yẹn bá jẹ́ ohun táwọn àlìjánà àwọn ayé tí tó ń wá ìgbà yìí gan ló tún mọ wá pé báwo lòun ó ṣe gbà wọn fi ṣe tọlọ́run ọba nínú ẹ̀ náà wọn fi ṣe tọlọ́run ọba nínú ẹ̀ ìdàn èròǹgbà wa ni pé èmi àtẹ̀yìn báwo láṣe gbà táfi rí ohun táwọn àlìjánà ìdàn nínú àwọn nǹkan tí ó máa mú èèyàn <clears throat> nínú àwọn nǹkan tí ó mú èèyàn láti fi yẹn kí èèyàn àlìjẹ́nà ọlọ́run òun ni pé kí èèyàn jẹ̀mọ́ kí èèyàn máa kí òun ní òun tamọ̀ ní àkókò òun tamọ̀ ní àsìkò waqad dalla ala dhalika qawlu rasul qawlu rasul sallallahu alayhi wa sallam indama su'il nígbà tí wọ́n béèrè lọ́dọ̀ anabi muhammad àwọn tá a sọ yìí báyìí hadith anabi muhammad sallallahu alayhi wa sallam kan jẹ́ ìwé fún wa nígbà tí wọ́n béèrè lọ́dọ̀ anabi muhammad ojúṣọlá muhammad sallallahu alayhi wa sallam ayul wọ́n ń bèèrè lọ́dọ̀ òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam pé iṣẹ́ òun nínú àwọn iṣẹ́ ní fi ní ọlá jù gbogbo iṣẹ́ láyé iṣẹ́ òun ní fi ń lọ́lá jù wọ́n ní kò mọ kó mọ ṣiṣẹ́ báǹkì o <laughs> aláwà gbà wọ́n sì ní kò ta mọ́ta góòlù ló fi lọ́lá jù ànábì ò sọ bẹ́ẹ̀ o nítorí pé ayé kọ́lọ́wà ànábì Muhammad tọ́lọ́run pa ń ṣàlàyé fún mi walal akhiratu khayrun laka minal ula àlìjánná lórí fún rẹ Muhammad ju ta ayé yìí lọ òun náà sì ni nítorí pé òun ní ìpadà sí èmi pọ̀ lóyún ibi tẹ́mi pọ̀ lóyún fẹ́ jábọ̀ sí ní èyàn mọ́ Allahu Akbar ayé yìí a kàn wá gbà láti fi ṣiṣẹ́ àlìkìyàmọ̀ ni àmọ́ kò yé ọ̀pọ̀ yúnyàn bẹ́ẹ̀ ẹ̀ẹ́ kò yé ọ̀pọ̀ nú èèyàn bẹ́ẹ̀ irun tó wà nínú sẹ̀fóòn lákàyè lòyìn ni pé òun wáyé òun wá gbádùn láyé ni kódà lómi wọn sọ fún pé à ìjọ ọkú lọ́jọ́ ìsinmi irọ́ o ìsọkúsọ ni ni tó bá sì ràn kò ní ṣe ràn àbá ló mọ̀ ìyá náà ní jàmá èyí wo ìjọ kú ní kọ́ni ìjọ ìsinmi o ìjọ kú ní ìjọ ìsinmi fún ẹni tó bá sin ọlọ́run tó sì kírun lásìkò àkọ́kọ́ nìyẹn ẹ ó kírun lásìkò kò fà yí làfi ká lásàrì àsìkò ń wọlé ó sì kí lásìkò ẹ kò ṣe pàgá ìpọ̀lọ́ ọ̀rọ̀ ọlọ́run náà ìwé ilé ẹ̀ láwọn sọ pé ìjọ kú lọ́jọ́ ìsinmi fún àmọ́ wọn tó ní pé ọ̀n fà yí lásàrì ni ọ̀sán lọ lára ni jàmá ọ̀sán jẹun tó wẹ́ pọ̀lú òun ọlọ́run ìjọkú ìjọkú ẹ báyìí àfa wàhálà mi tún bẹ̀rẹ̀ fún ẹni ẹ o léyìí tó gbóná ó máa rí adáná bẹ títí àlìkíyàmọ̀ ọlọ́run fi tó àlìkíyàmọ̀ ọlọ́run bá tó wàhálà tó wá bẹ̀rẹ̀ ní gidi nítorí tó bá wọnú náà ọlọ́mọdé àmọ́ náà ọlọ́run. ìdànù wọn bèèrè lọ́dọ̀ òjíṣẹ́lá Muhammad sàlọ́sàlá ni pé ayyul a'malil afdal èwo nínú àwọn iṣẹ́ òun ní fi ní ọlájú qal anábì fún wọn yé sí pé as-salatu li awwali waqtiha as-salatu li awwali waqtiha òun náà ni ká kíhun ní àsìkò àkọ́kọ́ tí kí ni wọlé tí ìhun tó wọlé Allahu akbar as-salatu li awwali waqtiha ká kíhun ní àsìkò tí ìhun tó wọlé lẹ́ẹ̀kan náà nígbà tí ọba mi àlékè ọlá bá ṣe ń rọrùn bẹ́ẹ̀ fún ẹ̀dá kódà afláhà onítọ̀hún mọ̀ ti jèrè ní èrè tó pọ̀ ọmọ ti jèrè láyé léyìí tó yín pọ́ bá mi àlékè ọlá ó tẹ ayé fún ló ayé fún ó tún wá ti jèrè nígbà tó bá pàdé wájú ọba mi ọba mi Allah láti yín kọ́lọ́run lè fi fún táwọn ní ọgbà ìdẹ̀ra ọgbà ìdẹ̀ra táǹpẹ̀ ní àlìjọ́nà. idan anabi muhammad sallallahu alaihi wasallam ti awwal waqtiha iṣẹ́ tí fi ń lóore jù tí fi ń lọ́ra jù òun ni kí mùsùlùmí máa kírun ní àsìkò àkọ́kọ́ nígbà tí ìrun bá wọlé. ẹ̀yọ́ máa yá mi ọ̀rọ̀ jùlọ ní islam tó bá padà sí pé ìhun bá bọ́ fún un tamọ̀ ní mùsùlùmí ẹ wa idha fatat waqtu salata ala al-muslim tó bá yẹ pé òun bá bọ́ fún ẹ falam yusalliha muta'ammidan ẹ ìhun bọ́ fún ó bọ́ tó fún bọ́ fún yẹn kì í ṣe pé ó mọ̀ mọ̀ ó fi bọ́ kí lápẹ́ pé kí ẹ mọ̀ mọ̀ kó fi pé kí n kó fi bọ́ fún yàn kí la mọ̀ mọ̀ bẹ́ẹ̀ kí la sàn kí la ń pàlẹ́ wò bẹ́ẹ̀ ọ̀ níbi ká lápẹ̀jú ẹ pé èèyàn wà níta kan ó sì wà lójú fò báyọ̀ sí ń pè òun kó mọ̀ mọ̀ kó fi òun lẹ̀ èèyàn wà nídìí iṣẹ́ ó sì ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ sì ń bó fún un pé kí èèyàn mọ̀ mọ̀ yẹn èèyàn wà tí èèyàn ń kàwé èèyàn wà tí èèyàn ń ka èèyàn ṣe gbogbo ohun tí èèyàn ṣe tó ti jẹ́ ta tó jẹ́ àwọn azar àwọn excuse kan tọ́lọ́run bọ̀ fẹ́ òun pé lápẹ̀jú èèyàn ń sùn nísìn lápẹ̀jú eléyẹn nísìn èyí kò ṣẹ̀ṣẹ̀ fẹ́ eléyẹn kò ṣẹ̀ṣẹ̀ fún nígbà tí èèyàn tún tó wá ní pé àsìkò ṣe kí ni ọkọjá kò sẹ́sẹ̀ fún un tamọ̀ ní ìwé ilé yẹn jàmọ́ èèyàn ọmọ ìyá mi ọ̀hún jùlọ ní Islam ìwọ̀n bá bọ̀ fún tógbà tó bá di anábìá Muhammad sallallahu alayhi wa sallam ní fali sọlíha kó ń ṣe kí ni kó kì kàbẹ́ni tó gbàgbé fali sọlíha idha dhakaraha kó anábì ní kó kì nígbà tó bá rántí máa ṣẹlẹ̀ nígbà míì ẹ̀yìn èyí tí a tètè máa ṣẹlẹ̀ fún ẹ̀yìn lọ́wọ́ ní tètè máa ń kírun púpọ̀ tí ì fi àsìkò òun ṣiṣire ìzàn àyílà ó ti wá lọ ó lè yára gbé ha òun ò kí àyílà mọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ànábì tó bá rìn bẹ́ẹ̀ tẹ́ kẹ́nìkan kí èyí tí ó bọ̀ fún ẹ̀. àfáwọn asàfẹ́ mi kọ̀ ló ń pé gbogbo ẹni tó wá fi ìhún lẹ̀ tó yẹ pé ó mà mà fi fi ìhún lẹ̀ kì í ṣe pé ó sùn kì í ṣe pé ó fẹ́ la àwọn ẹ̀mí àwọn èèyàn kó ń bi ìnira ẹ̀mí irú pé ohun tá a ní kí ni èèyàn wà nínú omi afẹ́ omi yẹn kọ́ nínú omi ìyẹn wà nínú ná afẹ́kọ́ ìrìnàtọ̀ ń kó nínú ná jẹ̀mọ́ kàbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀mí obìnrin fẹ́ bímọ àwọn àwọn ibi tí ètà ọmọ yìí báyìí wà bá a bá padà yọkọ̀ bí ohun tá a mọ̀ ní ètà wàhálà ní fún ìdáni ibẹ̀ yẹn àwọn àǹzárò ni àwọn ohun tá a mọ̀ ní àǹzárò mashru'a àwọn àǹzárò mashru'a àwọn àǹzárò mashru'a àwọn ohun tá láwọn excuse tó jẹ́ ti islamic tí islam gbà wọlé nìyẹn àmọ́ kó jẹ́ pé náà gbà tó bá wọ̀ ló fẹ́ kí pọ̀ lóhun tá a mọ̀ ní wàhálà ayé kan àfààní tó bá padà ṣe bẹ́ẹ̀ o faqad irtakaba kabiratan minal kaba'ir ó ti padà ṣe ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tí ń bẹ nítorí pé kí ni ó kíhùn ibà ní àsìkò tọ́lọ́run ọba ni kò kí ọlá ń pé ọjà ló ń tà ìjẹ́ ló ń ṣe ọwá ṣe bẹ́ẹ̀ ò ṣe kí ni ó kíhùn kò dára rárá ó ti ṣẹ̀ṣẹ̀ ńlá wàhádà máa ná sàn àléhì lọ́làmà èyí ni ẹ̀hún táwọn àwọn olùmọ̀ tí wọ́n sọ fẹ́mi pọ̀lọ́ yín wà àléhì mubadara ti ilà kọ̀dọ̀ ìhà ìwú táwọn ní wú èèyàn bẹ́ẹ̀ kì í ṣe wíńgbà tí òkì tó yẹ ó lọ nígbè kò ní kí mọ́ ọ lókì ó gbọ́dọ̀ tó ìhun kí wà tawbatu ila Allah ó sì gbọ́dọ̀ wá tí ó sì wá gbọ́dọ̀ tó bá síwájú ọlọ́run ọba nípa ọlọ́run ọba ń sọ fún anabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní a'udhu billahi minash shaitani rajim fa khalafa min ba'dihim khalfun ada'u salata wattaba'u shahawat fasawfa yalqawna ghayya allahu akbar ọlọ́run ló máa ṣe rẹ̀ táwọn èèyàn kó mọ̀ wọlé lórí ilẹ̀ ọmọ wọlé lórílẹ̀ kí ni wọ́n máa ń ṣe àwọn èèyàn yìí ada'u ẹ̀ẹ́n pé ẹ̀yin náà ṣe kankan mọ́ṣáláṣí sà wà ń bẹ̀ nítorí kílẹ̀ ń ti wà complicate jù ẹ̀yin tá mọ̀ ní ẹ̀yin gbogbo ẹ̀ mọ̀ mú ẹ̀ mú kan mú lé ni. ọlọ́run gangan mú lé ànábì Muhammad sọ gangan mú kí ẹ mú lílé ọmọ ìyá mi ju Islam burúkú ni tọ́lọ̀ ń bá agbọ́dọ̀ tọ́lọ̀ bí bá tó ṣe ní kókó ọ̀kan nìyẹn láwọn táwọn àwọn tí wọ́n mọ́ wọn lọ léwè mẹ́tò wọn bẹ̀ ló mọ̀ ṣe tédè ló mọ̀ ṣe étude jàmá àyílà ló bọ́mọ nídìí étude àlásàrì ló bọ́mọ nídìí étude <laughs> Allahu akbar ló máa sọ wípé mẹ́tò tó tún fẹ́ fún wípé non jamais tu ne peux pas prier en tant que je suis présent non oh le non après la prière tu vas tu vas prier eh, après le tu tu vas prier ìyá gbàgbọ́ ó sì gbà bàbá kan ó padà gbà ọlọ́run á ṣe fún ẹ nígbà tó bá yá tán tọ́mọ bá parí ó ní pé máa kó òwe káàkiri ọmọ rejete dossier ọ ṣe ní rejete dossier ìwọ ọmọ ọlọ́run bá ń gbà tó ń kàwé ni ló kó sọ́dọ̀ ló kọ sí minister wọn rejete ẹ̀ wọ́n sì gbọ́dọ̀ gbà pẹ̀lú diploma tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìgbà tó ń ka ọmọ ọlọ́run bá pẹ̀lú rẹ̀ ahán o lè gbádùn láì o lè ṣe bẹ́ẹ̀ kọ́ àárí ọ̀nà ọlọ́run ọba ó sì ti náwọn tábọ̀ ní dẹ̀mí ni wọ́n ti fúnra nìyẹn ló gbé lọ́hun tábọ̀ ní minister ló gbé lọ́hun tábọ̀ àfà ìyá ó tún máa fún lóúnjẹ àwa náà ti ṣí fọ́ọ̀ níwájú ọlọ́run àti ṣífọ̀ àwakárọ̀ jírí níbi pé kí ni a máa àsìkò ohun àmọ́ sí kankan a máa àsìkò ohun sí kan ó sì burú ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam ó burú mùsùlùmí ò yí ṣe bẹ́ẹ̀ kó rí ọ̀nà ọ̀là lọ́dọ̀ ọlọ́run mùsùlùmí yìí ṣe bẹ́ẹ̀ kó rí ìkẹ́ lọ́dọ̀ ọlọ́run mùsùlùmí ò ní ṣe bẹ́ẹ̀ kó padà rí àánú lọ́dọ̀ ọlọ́run gbogbo ìgbà tí mùsùlùmí bá ṣe wú àwọn nǹkan yí ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam tó bá fọ́ títí àfà kò ní kò lè fọ́ ọmọ ọlọ́run ọba izan ọlọ́run ní fakhalafa min ba'dihim khalfun ada'u s-salata wattaba'u ash-shahawat fasawfa yalqawna ghayya ló mọ̀ ṣẹlẹ̀ tó ń pa àwọn èèyàn máa wà tí wọ́n máa ráyìn wọn láàyè wọ́n máa ráyìn wọ́n máa aláre èèyàn máa yá mi wọ́n jọ ìsìlẹ̀ wọ́n máa aláre wọn ní kakún wọn ní kakún nǹkan kan wọn ní kakún wattaba'u ash-shahawat ni àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan fẹ́nu àwọn gbádùn ayé jẹ òun náà fẹ́ máa tẹ̀lé ọlọ́run fasawfa yalqawna ghayya ọlọ́run ní àwọn èèyàn bẹ́ẹ̀ wo ẹ̀yin ọmọ ìyá mi òun jùlọ ní Islam sáòfà yàlùkọ́ ọ̀nà gọ́yà wọ́n padà pàdé lọ́dọ̀ ọlọ́run kí wọ́n fẹ́ pàdé jàmọ́ ìyà ẹlẹ́ta eléwo wọ́n padà pàdé ìyà ẹlẹ́ta eléwo lọ́dọ̀ ọlọ́run ọba ìyà tó bù háyà ìyà tó gbóná ìyà táwọn gan ò mọ́pọ̀ wọn lè jẹ lọ́dọ̀ ọlọ́run ọ̀padà wọ́n jẹ wọ́n jẹ kí ló fẹ́ fà yà yẹn ọ̀la àyìmọ́ ka ohun tamọ̀ ní ìwọ̀n ọlọ́run ọba àyìmọ́ mọ̀ kí sí ohun tamọ̀ ní akharuha an waqtiha òun ni pé wọ́n mú ìrun náà wọ́n lọ lára kò ní àsìkò tó yẹ kí wọ́n kí àwọn àgbẹ̀ sásìkò míì káwọn tó fi kí jàmá fakana jazaohum annahum sayalqawna ghayya wakila innal ghayy huwa naharun fi qahri jahannam wọ́n ní ohun tá a mọ̀ ní gọ́yà tọ́lọ́run ọba tó sọ yẹn jàmá fasawfa yalqawna ghayya alghayy tọ́lọ́run sọ yẹn jàmá ọlọ́run ní gbogbo ẹni tí yóò ti máa kírun lásìkò wọ́n pàdé gọ́ọ̀yì yìí báyìí wọ́n ní òun náà ni odò kan tí ń bẹnu náà jahannama tí ń bẹ fún gbogbo ẹni tí ì kírun lásìkò kàbí tí ń lọ ìhun lára inú ẹ̀ ló fẹ́ wọ̀ subhanallah inú ẹ̀ náà nínú tamà nínú odò yẹn ló fẹ́ mọ lúwẹ̀ ọlọ́run ní ṣe ní gbogbo èmi pẹ̀lú o ìyá ń bẹ fún gbogbo ohun tamà náà tí ń ra ìhun láre tí ń sì padà fi ìhun fi ṣe ohun tó bá wù ọ̀pọ̀ náà àwa mùsùlùmí jàmáà káàrọ̀ jí wàláyà mọ̀ ń kí ó yẹ tá a padà gba àwọn àfáà nípa ẹjẹ́pẹ́ tóun mi ṣe bágbàlagbà mi bá ń kírun níwájú mi báyìí ẹ máa bẹ́ẹ̀ pé ṣé ìhun náà déyàn náà kì í ṣe tèyí tó fi hàn Muhammad náà ni sallallahu alayhi wa sallam tàbí tí òun gangan ti ń kí fún ẹ̀mí ara rẹ̀ tẹ́bá fẹ́ yàwó ẹ̀rín pé kìí ṣe yìí tẹ́fì rán ànábì Muhammad sallallahu alaihi wasallam nítorí pé ọba dáadáa ọlọ́run ọlọ́run ò lè gbé nǹkan pàgáì kó Muhammad sallallahu alaihi wasallam agbọ́dọ̀ Kama kí lásìkò ẹ̀yàn ọmọ ìyá mi ọ̀húnjọ ní ìsìdá tá a bá sì fẹ́ kí pàtàkì jù àwọn obìnrin jàmọ́ lọ́dọ̀ akárọ̀ jíire àì fẹ́ kí n kákan mú aṣọ kan kákan di aṣọ kan mẹ́rin ni kò ṣe Allahu akbar kí ọwọ́ ọwọ́ wà ní àmọ̀rí ọwọ́ jàmọ́ àmọ̀rí ọrùn ọwọ́ àmọ̀rí ọwọ́ gbogbo ẹsẹ̀ mùsùlùmí la mọ́bò lóbìnrin nígbà tó yẹ kí n pátá ìjáàbù ní kò lọ wá ìjáàbù ní kò mọ́ wọ̀ ìwọ ló ti wọ ìjáàbù yìí báyìí tẹ́lẹ̀ ó mọ ní ohun tá a mọ ní ewu mọ́ mú òun jẹ̀mọ́ ọmọ wa lè kíyàmọ̀ ó jù bẹ́ẹ̀ lọ inú sáré ìṣẹ̀lẹ̀ yọmọ ìyá mi ọ̀wọ́n jù ní ìsìlá a gbọ́dọ̀ jẹ́ kí ohun tá a mọ̀ ní ìhun jẹ̀mọ́ ó ṣe kókó ká mọ̀ fi ṣeré wà á mọ̀ mọ̀ sí ha ọ̀nà màánà ha ngé mu tààmìd fàlẹ́ ẹ̀kọ́ àmàlú ha dà mí kaba ìzùnú àmọ́ ẹni tó bá sùn ẹni tó bá sùn kàbí bẹ́ẹ̀ kọ́ ó gbàgbé eléyìí nìyí ṣe ẹni tó yẹn pé ó mọ̀ọ́mọ̀ fi ṣe Eh, kò sí ẹ̀ṣẹ̀ fún un tá a mà ní èlé lẹ́nà amúkọ́rí min iradatihi nítorí gbégbà tí èyí ń ṣẹlẹ̀ kì í ṣe pé ó mọ̀ ló fi ṣe kí n ló fi ṣe yaqdiha mubasharatan idha tazakkaraha aw istayqa tó bá rántí lẹ́ẹ̀kan náà kàbí ńgbà tí ó bá jí lẹ́ẹ̀kan náà ọ̀ràn yìí ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ san ìhun tí ó rántí ó sùn ní ibẹ̀ yẹn jama wa yanbaghi ala al-muslim an yastahdima wasa'il ilanatihi ilanatihi ala istiqaz fi waqti salat àmọ́ àfààní yìí tó fi ń da kí n tamà ní mùsùlùmí lo tamà ní nǹkan tí ó lè àwọn kan tó lè jẹ́ pé ó lè gbèjì lójú òun ìkan tó lè gbèjì lójú òun gẹ́gẹ́ bí ohun tamà ní portable ọlọ́run ti ṣàyé ní rọrùn kí mùsùlùmí kó lò nígbà tí ó bá ń sùn léyìí tó lè fi jìfì kí òun fún ọlọ́run ọba mi ọba mi tàn án lá ní àsìkò kọ́lọ́run kó kún wa kó sì dúró tiwa àádùn báyìí níwọ̀n bá ṣókí náà jàmá wa sallallahu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 kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa súnà ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni súnà TV yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa súnà. alhamdulilahi wahda wa salatu wa salam ala rasulillah àtúndà àpẹ fún ọlọ́run ọba ìyọ́mọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní islam àtọ́rọ yìí kẹ́gẹ́ fún anabi muhammad sallallahu alayhi wa sallam òbí ọlọ́run ọba kókó mi pẹ̀lú yín gẹ́bí ta ṣe ń ba lọ fún wa wá nípa àwọn tamọ̀ ní ìyún ní àsìkò pàápàá rẹ̀ àti àmìyà ìmpọ̀tánsì ẹ̀ èyí níbi tó ṣe tó yàmá à ń sọ fún wa pé àwọn àfáàfin yé wa pé èyí tó fi ń dá tí mùsùlùmí bá fẹ́ sùn kó ṣe kí ni yàmá kó tan irun táwọn níhun tí ó mọ̀ jẹ́ kí ó lè jí láti fi kírun fún ọlọ́run ọba ọba mi àlekè ọlá àmìnà adam ta'amudu intimadi sahar yọkẹdàríkẹ istihdamu munabba bẹ́ẹ̀ náà ni àlelò táwọn ní àwọn àwọn aago ǹjẹ́ ó yí kẹ́bí ta ṣe ń sọ fún wa alápèjúwe náà kan tó ju ẹ لأن الأصل في الصلاة أن تصلي أن تصلي في وقتها إلا لأنظر شرع مباح nítorí pé ohun tó jẹ́ pàápàá tó jẹ́ ìpìlẹ̀ fún ohun tá a mọ̀ níyìí òun náà ni pé ká kírun ní àsìkò jàmá àyàfi gẹ́gẹ́ bí ta ṣe sọ fún wa nígbà tí a bá ní excuse kan tó jẹ́ excuse tí ó jẹ́ excuse ṣẹ̀ríyàn tí ó wọlé tí ó sítámù sí gbà jọ̀mí tó gbà wọlé fún wa. nítorí pé ohun tá a mọ̀ níyìí yẹn òun ló fẹ́ mú wa súnmọ́ ọlọ́run ọba ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam ló fẹ́ mú ẹ súnmọ́ ọ̀tàmọ̀ ní ọlọ́run ọba fahiya afdalul amali indallah ó sì jẹ́ iṣẹ́ kan tó jẹ́ ń pé ó ṣe kókó lọ́dọ̀ ọlọ́run ọba jama wallahi ó ṣe kókó lọ́dọ̀ ọlọ́run wallahi ó ṣe kókó lọ́dọ̀ ọlọ́run ìyẹn ọmọ ìyá mi wọ́n jùlọ nínú islam hmm, ó ṣe kókó tí mùsùlùmí gbọ́dọ̀ fi yé waqad fuddila ala jihad kódà ìhun ó ní ọlájú ń pé kí wọ́n jẹ́ pé kí wọ́n jagun sójú ọ̀nà ọlọ́run ọba lọ jama náà fi sabilillah wa ala birril walidayn kákíhun ó ṣe kókó ju pé kí wọ́n ṣe dáadáa ju ohun tá a máa ní fún ìyá àti bàbá lọ ìhun ó ṣe kókó gan ẹ̀yẹn o jihad fi sabilillah o fẹ́ lọ sójú ogun fi lọ kú sójú ogun ni o èyí tọ́lọ́run bá ní o mọ́ kú ọlọ́run bá ní o mọ́ ń padà tó o bá padà méjì ni níbi kó padà kó kú jàmá àwọn Islam fi hàn wá pé ìhun tó lọ́lá ju bẹ́ẹ̀ lọ ipò ìhun tó lọ́lá ju bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni ìṣe dáadáa fún ìyá àti bàbá jàmá ìhun tó ní ọlá ju bẹ́ẹ̀ lọ jàmá ìhun ọlá ìjì ìhun tó pọ̀ ju bẹ́ẹ̀ lọ jàmá kama annaha sababun li rahati nafsi wa tama'anina lótùmọ̀ ajẹ́ ìhun máa ń jẹ́ kí ọkàn yẹn kó balẹ̀ ẹ ní rí ẹ̀kan tí ń kírun déédéé jàmá kọkàn ẹ̀ kóhun tamani wá ṣàkóhà pẹ̀lú ẹ̀ kọkàn ẹ̀ mọ̀ ṣe jágajàga ọkàn mọ̀ sin lẹ́nu ọkàn mọ̀ balẹ̀ ni. alábi dí kìkì láì tàtàmà ẹ̀ nílùú kúlò tí èèyàn bá ti ń sin tọ́lọ́hún ọkàn àmọ́ balẹ̀ jàmá ẹ má jà fi ìhun ṣiyé ẹja mọ̀ kí lásìkò ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam kí ló ọ̀rọ̀ ayé ò ló fẹ́ mú ètò fẹ́ wà nídìí ìhun tó máa sọ pé ha ṣé o bá wà bá fílẹ̀ nísìnyí kí ni ó lọ ni. Ah, wọ́n gbàgbọ́ ọba tó ń jẹ́ kí wọ́n kò rí ni ọlọ́run ló ní kí wọ́n kó rí ìyá ọmọ ìyá mi wọ́n jùlọ ní islam ẹlòmíín wà tó dààmú kò rí bí tí wọ́n ṣe ń rí allahu akbar ní ó gbọ́dọ̀ mọ̀ pé ọba tó jẹ́ orí yẹn òun ló pa ẹ́ ní ihun tamà ní àṣẹ ihun tamà ní ihun tí ó gbọ́dọ̀ kí lásìkò ọkọ̀dà amọ̀rọ̀ sùn sallallahu alayhi wa sallam muslimin bi iqamatiha fi waqtiha kọ́dà anabi muhammad sallallahu alayhi wa sallam òun gan ó pa wá láṣẹ àṣẹ wá látọ̀dọ̀ anabi muhammad lẹ́yìn ọlọ́run ọba ní pé ìhun kíkí ò jàmáà وحثهم على أن يصليها أن يصلي أن يصليها في أول وقتها أنا بس إقبال عشان كي كما كيني وتما نياسي كو جماعة أيوم يا مي وندو الإسلام ẹjá wo kápó mẹ́ka wo ohun tá a mọ̀ ní importance ohun tá a mọ̀ ní ìrun jàmá ahamiyatu sọ́lá asọ́lá ní àsìkò asọ́lá ìrun tarí jẹ́ ohun tá a mọ̀ lópò kan nínú àwọn òpó Islam jàmá tó sì ní àwọn òpó Islam pátápátá jàmá fàáyà rúkùnù thani min arkani islam ó jẹ́ òpó ìkejì nínú tó nítorí abáṣọ ashhadu an la ilaha illallah ana ashhadu anna muhammadu ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadu rasulullah wa iqamus salah òun ló tẹ̀lé òpó ìkejì ni deuxième pilier de l'islam jama òpó ìkejì ẹ̀yọ́ máa yẹ́ mi wọ́n jùlọ ní islam wa tahawunu fi adaiha dalilan ala nifaq àfáàní ká máa lọ́yìn láre ká máa kí ní àsìkò ká kí lásìkò tó bá wù wá kàbí ká kí gẹ́bí tó bá ṣe wà á àtẹ̀fẹ́ kí lásìkò wà mẹ́ akí jágajàga à gẹ́bí tó lọ́wọ́n bá ṣe ń ká kí dẹ̀lí lónìí àfáà ní ìjẹ́rìí ni o ẹ̀ alàmì ní pé ń tamà ní mọ̀náfìkì ni wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ ń bẹ lọ́kàn rẹ̀ ẹ̀ èyí ni ìṣe mọ̀náfìkì ń bẹ pọ̀lú ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ tàbá rí àwọn èèyàn kan tí wọ́n ń kírun ẹ̀já wo dáadáa ẹ̀rí ń pa àwọn èèyàn bá ṣe kíni tí èèyàn bá èèyàn bá ń rá ìrun láàyè àwọn mùnáfìkì sì ni wọ́n sì níbi tó fẹ́ gbé lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá dáadé kó láyé pọ̀ lọ́run ṣe síbẹ̀ mùnáfìkì ó tún padà jẹ ìyà dúgẹ fèrí lọ Allahu akbar innal munafiqina fi darkil asfali minan nar ọlọ́run sọ fún wa nínú Al-Qur'ani pé àwọn mùnáfìkì ìsàlẹ̀ jìndòjìndò nù náà fẹ́ gbé ọlọ́run ìrìn wọ́n fi ṣeré Allahu akbar Allahu akbar dá gbogbo nǹkan lẹ̀ yàmá kó mọ̀ pé òun tá mọ̀ ní ohun tó dókun jẹ́ ọlọ́run ọba ló fún ẹ tó bá ní kó bàjẹ́ láàrin iṣẹ́ yóò lè bàjẹ́ tí ò sẹ́ni tó mọ ọlọ́run ọba náà ẹ̀hìn kí ló wá dé èyí ọmọ ìyá mi kí ló kẹ̀ kí ló kò ẹ́ jẹ̀mọ́ èyí ọmọ ìyá mi jòun jòun táwọn jọmọ ní tó ń ṣẹlẹ̀ ẹ̀yà àsìkò ọlọ́run ọba ló tó kó sì dìde kó lọ kírun fọlọ́run ọba ó ní wá ṣe bẹ́ẹ̀ àyàfi ohun tó fílẹ̀ fọlọ́run ọba yẹn kí n kí ní ọ̀hún kó padà ní àlùbáríkà <laughs> Allahu akbar kó sì tún gbòòfin kún ó sábà máa ń sọ fún ọ̀pọ̀ nínú àwọn ọmọ tó jẹ́ pé àwọn ọmọ wa tí wọ́n ń parí nísìn táwọn náà pírídò dẹ̀dẹ̀ mílíọ̀n sí wọn lórí yàmá ẹjẹ́ àwọn gbà tá à ń ṣètọ́ tá à ń kíwèé náà àmọ́ ọlọ́run ọba nípa ẹ̀ wọn mo ti sọ tẹ́lẹ̀ mo ti sọ síwájú àmọ́ ọlọ́run ọba níbi nípa ohun tamọ̀ ní ìwé tá à ń ké ó fa sábàbí tó yẹ pé ìyá ń jẹ wá nígbà tá a bá parí ẹ̀ ẹjẹ́ àwò ẹjẹ́ káà náà wo lọ jàmá ẹ̀yọ́ ọmọ ìyá mi àwọn bàbá wa ìyá àwọn ọ̀nkì tá à ń tọ́jú àwọn ọmọ ẹjẹ́ káà náà fojú fi wò ó mélòó ní kírun lásìkò nígbà tí máa ń ṣe taari mélòó jẹ̀mọ́ àní mélòó ọlọ́run kó là wá o àní kọ́lọ́run kó là wá nítorí pé aburú ẹ pọ̀ jẹ̀mọ́ á sì ka mélòó kan fún wa kó tó di pé a kó àfihàn wálẹ̀ jẹ̀mọ́. idan afáfin yé mi pẹ̀lú yín pé ìmáàmù kírun lásìkò jẹ̀mọ́ ìjẹ́ ìpò onítọ̀hún mùnáfìkì ni onítọ̀hún jẹ̀mọ́ wàtàrùkù wa nǹkaran láha wàjúhódà bí dọ̀là àwọn kòrójù bí ẹ̀ bá tó apàdà sọ́wọ́ wa fi ilẹ̀ pátápátá ní pé kò tọ̀ kékeré àwọn ọlọ́mọdé àmọ́ ó kó mọ̀ nìyẹn jẹ̀mọ́ olùẹ̀kọ́mọ̀ ní ọlọ́mọdé àmà ìwé ilé yẹn jàmá ó ti kó nínú ọgbà mùsùlùmí o falẹ̀ sí hol islam bidun ni ha a lè níyàn ṣe islam kọ́mọ́ kírun wọ́n ń pè ẹ́ ní àrájà ó kírun ó yíṣẹ́ àrájà pásítọ̀ ẹ̀ ọlọ́run ti gbà lọ́wọ́ rẹ̀ wọ́n ń pè ẹ́ láràájì ó kírun ọ̀rọ̀ òyíṣẹ́ àrájì <laughs> òyíṣẹ́ àrájì òjì kankan wọn náà ò já kankan lọ́dọ̀ ọlọ́run àrájì tí ó kírun ó kàn gbé sábàkà sórí lásán pòun ọgbẹ́ agbọ̀nsẹ́rí lásán pòun yọ ọmọ ìyá mi ọ̀hún jọ ní Islam wọ́n pè é lọ́la yìí òun kan lẹ̀ ń gbé akọ̀wé ni àwọn kí ni àwọn akọ̀wé ni ó kírun ọlá yóò ṣe mùsùlùmí ó ṣe mùsùlùmí ó ṣe mùsùlùmí gidi ẹ ó ṣe mùsùlùmí ó ti ń kó nínú ọgbà mùsùlùmí tó bá bá ọlọ́run ọba bá àlìkìyàmọ̀ tó lọ ọba ó jáde kó lẹ́tọ̀ lọ bọ́ lọ́run ọba ò ní bọ́ lọ́run tó lọ́run yọnu sábọ̀ rẹ o. ìdàn àfáàfin yẹmi kọ̀ọ̀lù yín pé ìsìlámù ò pé ìsìláàmù yẹn ò sí kò tẹ̀ lálàáfíà nígbà tá a bá fi ń tamọ̀ ní ìhúnlẹ̀ ọmọ ni yòókì mú ha yastahiqu nasrallah abáni gbogbo ẹni tí bá ń kírun lásìkò olú ẹ ti nídìí ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ọba náà wa man nasru illa min indillah kò wá sí ìrànlọ́wọ́ lọ́dọ̀ èèyàn kan àyàfi ọlọ́run wallahi òun wá gbára káàkiri òun wá ìkọyọkọ mi ọ̀tá òun wá kò sí ọ̀nà tó lè wá gbọ́ ó lè rí àmọ́ wọ́n mọ kíhun ó borí ọ̀tá wàláhì mọ kíhun lásìkò ó borí oṣó wàláhì mọ kíhun lásìkò wàláhì ayé ó da ọ̀hún ó sì padà sùn wọn wàláhì lẹ́sìn ilaha ilahu èyàn yìí bọ́ lọ́wọ́n ọba dúró kó súnmọ́ lọ́wọ́n ọba pọ̀lú ìmọ̀ kíhun lásìkò jẹ̀mọ́ kọ́lọ́ wájú rẹ̀ níbi ìṣòro ọba mi kọjá bẹ́ẹ̀ ìnáwó adọ́lọ́ ìhàkọ̀ ìhun ta mà ní àdéhùn ọlọ́run ọba ọlọ́run ní òdodo òun yìí ẹ̀ àwa la máa ń yẹ àdéhùn àmọ́ ọlọ́run tó o bá ti padà dúró ti ọlọ́run bá ń pé ẹ mo ti dúró láti mọ kírun lásìkò wọ́n máa wo ìrànlọ́wọ́ ọlọ́run bá tọ́lọ́run fẹ́ mọ kó tiẹ̀ má wo àtìlẹ́yìn ẹ̀ tọ́lọ́run fẹ́ kó tiẹ̀ ọ̀rọ̀ ó rọrùn tí bá ń ta gbogbo àwọn èèyàn wọ́n mọ̀ sọ pé àmì ah, ìsírí títa kan ń gbádùn ni ọmọ rí gbádùn nínú abẹ́ aṣọ Allahu Akbar ìyàwó mọ̀ rí gbádùn ọmọ mọ̀ rí gbádùn aya ọmọ gbogbo ayé gbogbo gbèsè ayé yẹn mọ̀ fún rí gbádùn ni Allahu Akbar kabira tó bá padà ní kó fẹ́ mọ ní lára ẹ̀yin pé gbà díẹ̀ ni násùrù ọlọ́run ó padà wá ìrọ̀lẹ́ sèkú ọlọ́run ó wálẹ̀ kan náà jàmá kò ní padà mú yín ìnira náà ní mú yín kalẹ̀ ọmọ apàdà á dúpẹ́ ní fọ́ọ̀mù ọgọ́ ọmọ dúpẹ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn kan kí ló fẹ́ mú ẹ tó ń ṣe bẹ́ẹ̀ ọ̀la ń pò òun kírun lásìkò òun kírun nígbà tí ìhun bá kọ́ wọlé jàmá ò fi ìhun fi ráre wàhíyá awwal man kulifa bihi al-muslimun ba'da tawhid lẹ́yìn tawhid gbẹ shahadatu alla ilaha illallah ìhun tọ́lọ̀ ń pa aláṣẹ lẹ́ẹ̀kan náà òun ni ìhun wàhíyà rọ́sùl ìbádàtul bàdàníyà ó sì jẹ́ gbogbo ìhun tá à ń fi ara fi ṣe gbogbo àwọn ìjọsìn tá à ń fi ara fi ṣe pátápátá ìhun yìí jẹ́ ohun tá à máa ní orí wọn gbogbo ìjọsìn tí à ń fi ara fi ṣe pátápátá ni mo sọ fún yín jẹ̀mọ́ ìhun jẹ́ orí fún wọn jẹ̀mọ́ tá yọ orí kò lára jẹ̀mọ́ ẹ̀yin pé kò tún sí ara mọ́ ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́ jùlọ ní Islam فقد فصلت تفصيلا كاملا وقد فرضت في مع في معراج ẹ bá fẹ́ wo ìhun ńgbà yín pé ńgbà tọ́lọ́run ọba tó fẹ́ ṣe ó tún rán ànábìá Muhammad sọ̀rọ̀ sẹ́nu pé má bu wákò àgbà ànábì ọlọ́run yẹn fi tẹ́ ànábìá Muhammad tí ò ń ṣe pé kàn tó te gbogbo ni kì bá ṣe pé kàn tó bu aya ni ọlọ́run ní rán ànábìá Muhammad kí wọ́n fi tẹ́ ẹ̀ ọlọ́run yẹn fi tẹ́ ànábìá Muhammad gbogbo àwọn yìí kù nínú àwọn òfin ilẹ̀ ọlọ́run ti bẹ́ ṣe fún ànábìá Muhammad àmẹ́ yìí wallahi ọlọ́run gan anabi muhammad sallallahu alayhi wa sallam gbé kó mọ bọ̀ wá ní kó wá gbà ó sì wá jẹun tamọ̀ ní kíni ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní islam ó jẹun tamọ̀ ní òpó ẹ̀sìn léyìí tí ó tóbi eh, tí islam sì tún fi hàn wá fọmọdé yaha kẹ́hìn ẹ̀dẹ́gẹ́ ìhà àdìyà bẹ́ẹ̀ bá padà wá jẹ́ yín pé èèyàn kan ti ń ra láre kó mọ̀ pé èyí tó kù nínú àwọn ẹ̀sìn pápá ó ti rọ̀ ọlọ́run láti ra láre lẹ́fìn gbé gbogbo ẹni tí bá tí ó bá ti ń ráyìn òun láre àwọn ìjọsìn kan wà ní máa ń le fún wọn àti gbàwẹ̀ máa ń le àti máa lọ hajj máa ń le ẹ̀ máa ń le àti ṣe sàárà máa ń le ọlá ń pé kí ni kò ti kí òun kò ìhun òun mọ àwọn afáfisọ mi téèyàn bá ti ń ráyìn òun láre ti ń ráyìn òun láre tí o mọ kí lásìkò tí sà ń ṣe pàgá ìpọ̀lú ẹ̀ àti ṣe àwọn ẹ̀sìn tó kù àti ṣe pàgá ìpọ̀lú ẹ̀sìn afáfin sọ fún mi wà fi hàtọ́ màá ní ìlà ó sì jẹ́ nǹkan tá a mọ̀ ní ìhun jẹ́ ohun tá a mọ̀ ní ìrọ̀ ó jẹ́ ìfọ̀kànbalẹ̀ fẹ́ wú ọ̀kọ̀dọ́ lè hàwà ìdìhì wọ́tẹ̀ fún ìlú ìhùn mú mi jẹ́ sì mọ́ pé ohun tá à ń sọ yìí ó máa ń jẹ́ kí ohun tá a mọ̀ ní kí ni jàmá kí ìnira ti ń bẹ pẹ̀lú èèyàn kó kó pẹ̀lú èèyàn ó máa kó èèyàn kó ń bi ohun tá a mọ̀ ànábì ó sáré lọ́ṣà lọ́sì bàbá ló gbé òun dúró ànábì ṣàlàhù àpọ̀ lóbìí ọlọ́run náà jàmá ìhun ṣe kókó jàmá ó ṣe kókó tí mùsùlùmí àgbọ́lọmọ ṣe kí ni àgbọ́lọmọ fi ṣe áá mùsùlùmí bá jẹ́ ní tí ń fi ihun tamọ̀ ní ìhun ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ tí ń fi ṣeré tí ń fi ihun tí ń fi ṣeré ọ̀pọ̀nu aburú ní òmọ̀ kan aburú mọ̀ kan tóun náà mọ̀ wò ń gbé ah níbo labú yìí ti gbà níbo ń gbọ́dọ̀ tọ́sáwùú báyìí ìwọ náà ni gbà tó ń fi òun fi ṣeré àjálù ni ó mọ jẹ ọlọ́run mọ dábò ẹ́ ǹjọ́ àjálù kájálù ọlọ́run mọ dá òní mọ bí tó kò òní mọ bí tó kò ọlọ́run mọ kọ buwẹ́ni pì àfà tó bá lọ omi ò kọmi omi ò wá pì omi ò kọmi ó pì àfà ọlọ́run mọ àdábò ẹ́ ọlọ́run mọ ṣe bẹ́ẹ̀ fún ọjà máa gbà tó kí òun fi òun fi ṣeré òtún ní nífọ̀kànbalẹ̀ ọkàn àṣẹ ni mọ jẹ́ kí n nífọ̀kànbalẹ̀ ọkàn wàláì kì í owó nìkan kọ́ ẹ̀yin ní fọ́nsẹ́ náà máa ń san gbẹ̀dá yẹnu fẹ́ pálí bọ̀lẹ́ <laughs> náà èèyàn ó lówó tọ́kẹ̀ òsì ní balẹ̀ èèyàn ọmọ ìyá mi wọ́n jù ní ìsìlá ẹwà rẹ̀ tó lówó tó yẹn pé àìmọ́ kí wọn kò wá nínú ìfọ̀kànbalẹ̀ ọkàn tó bá wọlé ló mọ̀ sáré jáde ni tó bá sáré jáde ló wọlé ni ẹ̀yin mọ̀ kí wọn tó máa ṣe òun gan wọ́n sọ pé òun wà lẹ́sì ó lè wà lẹ́sì ó lè wà lẹ́sì àṣetániwà pọ̀lú rẹ̀ ìgbà tó ń fi ìhun fi ṣeré òun ráyìn láre òkíhun lásìkò ìwọ bẹ̀ sí mọ́ kírun lásìkò kò wá wọ látọ́lọ́hún ṣe fún ẹ ọyìn gbé fọ̀kẹ́ ó balẹ̀ ni ó rìn ó yàn ó tún yàn ó rìn yàmá. bẹ́ẹ̀ wá jẹ́ ẹni tá a ní ẹni tí máa ra ìhun láre jàmá ẹ àwọn ohun tá a mọ̀ láwọn ìyà kan mọ̀ tọ́ sí o jàmá at-tahdhir min ta'khir salat waqtiha min go unzur kí ẹ mọ̀ ra ìhun láre kí ẹ mọ̀ pẹ́ kó tó àsìkò tó bá wo ló fẹ́ kí ìmọ̀ tó bá yé islam pé asákìyèsí ẹ̀ tàbí ohun tó mu tó fi kí tó fi lọ́yìn láàrin bẹ́ẹ̀ àmọ́ jẹ̀mọ́ kò sí sábàbí pàtàkì kan fún Ali ibn Abi Talib sọ fún wọn ń sọ fún mi pẹ̀lú yín Ali ibn Abi Talib sọ fún wọn ó ní salasatun la yuakhiruha as Ali ní àwọn kan mẹ́ta kan wà ààyè lọ lára musulmi ò gbọ́dọ̀ lọ lára alákọ̀ọ́kọ́ as-salah anat alákọ̀ọ́kọ́ nǹkan òun náà ni ìhun nígbà tí ìhun tó bá ṣe kí n tó bá wọlé mùsùlùmí gbọ́dọ̀ mọ́ lára ó tó lẹ́ẹ̀kan ló fi gbogbo ìkan ṣe ìkan ṣe ìkan ṣe ẹlẹ́ ni ó filẹ̀ ni ó bù ṣe ọlọ́họ wà á kí òun kó padà sídìí ẹ̀ kó wá wọ látọ́ lóun fẹ́ ṣe fún ẹ. wal janaza iza hadarat ẹlẹ́kejì náà ni nígbà tí ó kú sísìn tàbí fẹ́rẹ́ sìnkú tó bá dé ayélujára bẹ́ẹ̀ náà ni obìnrin nígbà tí ó bá ní ẹni tó fẹ́ fẹ́ àyílọ́ nǹkan bí àyílọ́ láhàjàmá Abu Qatada al-Ansari nítorí wọn náà tó ń bá a sọ̀rọ̀ pé laysa fi an-nawm tafrit innama tafrit fil yaqza kéèyàn wà ní ojú oorun kéèyàn máa sùn kò sí ń pè yẹn kọjá ẹnu àlà ń bẹ̀ jàmá fún tamọ̀ ní nígbà tí à ń sùn kò sínú ẹ̀ pé nígbà tí à ń sùn ni pé èèyàn kọjá ẹnu àlà fún nígbà tí yàn kírun ìgbà tí yàn bá wà lójú tí yóò wá kírun nígbà tásìkò òun tó òun náà ń pè pé olóṣè kí ni ó lọ ìhùn lára ọ̀tọ̀ akíṣọ́lá hatta yadkhul waqtan náà. Anas bin Malik òun náà ò dákẹ́ ń sọ pé man nasiya salata aw nama anha fa kafaratuha an yusalliha idha dhakaraha muttafaqun alayh òun náà gba ẹgbàá kan fún wa ń sọ fún wa pé nígbà tí yẹn bá sùn yàmá ẹni tó fẹ́ kí n tún àsìkò òun tó àsìkò òun tó àmójú òun ló wà ẹ̀ ohun tí ó fi sẹ́lẹ̀ nígbà tó jí lẹ́ẹ̀kan náà kàfàárọ̀ ẹ̀ náà ni pé ngbà tó jí lẹ́ẹ̀kan kò kì eré ni kò sẹ́ṣẹ̀ fún yàtọ̀ sí ìwọ̀ tó wà lójú fò gẹ́bí tí wọ́n tà mà ní sàbí àkọ́kọ́ ó ti ká ṣàlàyé fún wa jama àwákìbù tààkìrì sàlá an waqtiha min ghayri uzur kí ni wọ́n tà mà ní àwọn ìgbẹ̀yìn ẹ̀yìn tí bá ń lọ ìhun lára inú ẹ̀ ní pé tààkìrì sàlá an waqtiha min kaba'idh dhunub kí a máa lọ ìhun lára nínú àwọn ìṣẹ̀ ńláńlá ló jama nínú àwọn ìṣẹ̀ ńláńlá man jama'a bayna as-salatayni min ghayri uzrin faqad aba faqad ata baban min abwabil kaba'ir gẹ́gẹ́ bí Ibn Abbas ṣe sọ́mi pẹ̀lú yín ó ní ẹni tó bá ṣe kíni jàmáà ẹni tó bá pa ìhun méjì ó pa pọ̀ tí ì ṣe ń pe sábàbí kan tó jẹ́ sábàbí ẹ̀sìn tí Islam tó ṣàlàyé fún wa ló lè mú fi ṣe kíni jàmáà ló lè fi lọ́ ìhun lára láti fi yẹn ló kí gẹ́m kó fẹ́ mọ kí méjì yẹn ó fẹ́ mọ kí ìhun náà lẹ́ ó fẹ́ kí ó sì fẹ́ kí èkejì lẹ́ẹ̀kan náà olúwẹ̀ ti padà wọ ohun tá a mọ̀ ní ọ̀kan nínú àwọn lẹ̀kùn àwọn lẹ̀kùn àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ọlọ́run sì sọ fún wa nínú Al-Qur'an pé in tajtanibu kaba'ira ma tunhawna an nukaffiru ankum sayyi'atikum wa nudkhilukum mudkhalan karima Allahu akbar ọlọ́run ní tajtanibu kaba'ira ma tunhawna an àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńlá kan wà táwọn ẹlọ́run ọba tá a ṣàlàyé fún yín tẹ bá jìnnà sí tẹlẹ́ ṣe ìwé ẹ̀ náà ní pé kí ẹ̀ mọ ṣe kí ni kí ẹ̀ mọ lọ́yìn lára kí ẹ̀ mọ lọ́yìn lọ lára kọ́mọ kí lásìkò ẹ̀ yóò yé kọ́mọ kí lásìkò tó bá wù bẹ́ẹ̀ bá jìnnà sí i ọlọ́run ní àwọn ẹ̀ṣẹ̀ pẹ́ẹ̀pẹ́ẹ̀pẹ́ tẹ́ ń ṣe èyí tó gbé ẹ̀ṣẹ̀ pín sí méjì ńlá àti kékeré àwọn kéèké ọlọ́run ní àwọn ń mójú fún yín òun ní wá mójú fún yín nìkan Allahu akbar nudkhilukum mudkhalan karima òun wá padà fi yín sí ohun tá a mọ̀ nínú ọgbà ìdẹ̀ra tí ń jẹ́ àlìjánnà ọlọ́run mọ́sà ṣe àlìjáná ní ibùgbé èmi àti ẹ̀yin jàmá. tàhírù sọ́lá àánú àpíhà mínà àlámàtì nífàk kéèyàn máa padà lọ́yìn lára iná àwọn àmì nífàk ní bẹ̀rù jàmá èyí náà àmì mùnáfìkì tàbí mọ̀ pé eléyìí mùnáfìkì ni. ànábì wa Rafi' ibn Khudayj ń sọ fún wa pé alá ukhbirukum bis salati munafiq ẹ jẹ́ ń ṣàlàyé ohun tá a máa ní ìhun mùnáfìkì fún yẹn tó jẹ́ mùnáfìkì báwo ní ṣe máa ń kírun gbà wọ́n náà mọ̀ owó tó bá wà nínú ẹ̀ òun náà ni pé an yuakhira al-asra hatta idha kanat hatta idha kanat katharu sallaha sallaha òun ni pé ló fi ánsẹ̀ ló fi ilẹ̀ ló máa rú àwọn bẹ̀ ló wà bẹ̀ títí ìjóye tó bá ní pé ó bá fẹ́ àsìkò náà bá fẹ́ wọlé ló wà lọ́dìde ní ìsìnkú òun fẹ́ kì í ìhun mùnáfìkì yẹn wọn náà bá ń ṣe bẹ́ẹ̀ wọn náà rí i pé múnáfìkì yẹn ó ti wà nínú abá ó ti wà nínú inú inú gúrúùpù kan náà pẹ̀lú wọn inú ọgbà kan náà lẹ́jọ́ wà nẹ́jọ́ ń ṣẹ̀ṣẹ̀ mi kò sì ń sọ fún yín pé múnáfìkì nínú wáàsí nínú ọ̀rọ̀ wa ni pé wọn níbi ire tí wọn fẹ́ padà fẹ̀yìn sí òjò àmọ́ lọ́jọ́ lọ́dọ̀ ọlọ́run ọba o ìyá wọn fẹ́ ju tiwọn tamọ̀ ní gèfèrí lọ tí ò kí wọn lọ jàmọ́ ọlọ́mọdé àmọ́. tàhírù sọ́lá tó wákìtì ha tẹ̀díyìn láha wọlé fọ́dọ̀ ilẹ̀ ha ẹ kéèyàn mọ sọ pé èèyàn ń lọ ìhun èèyàn ń lọ lára jẹ mọ inú pé kéèyàn mọ ba ohun kéèyàn mọ lọ kéèyàn mọ ba ohun tamọ ní ọlá ohun tamọ ní ìhun àti ọlá rẹ ọlá ìhun kéèyàn mọ bàjẹ́ ní jàmá. ẹ̀rọ ìyá mi wọ́n jọ ní islam nínú táàtù padà rí jàmá tàhírù salatan waqtiha khasaratun jasima kéèyàn mọ lọ ìhun kéèyàn mọ lọ lára jàmá òfò tó tóbi ni o òfò tó tóbi ni òfò tó bù háyà ni òfò tó gbọ́ngbọ́n ni jàmá nígbà tí yàn bá ń lọ ìhun tí yàn lọ́la tí yàn mọ̀ kí lásìkò ẹ̀ tí yàn mọ̀ jẹ́ kí ọ̀rọ̀ ayé kó mọ̀ gba ohun tá ní ìhun ní ọwọ́ èèyàn jàmá. agba ẹ̀gbá kan fún àtúnṣe wọn pé anábì ní man taraka salata al-asr gbogbo ẹni tó bá fi ìhun salatu al-asr ilẹ̀ jàmá habita amalu ani ohun tá mọ̀ ní iṣẹ́ tó nítọ̀ ohun tó ṣe gbogbo iṣẹ́ náà ti bàjẹ́ <laughs> ẹni tó bá fi salatu al-asr rẹ̀ tí ò kí kò kí lásìkò ó sàfilẹ̀ náà ni nísàn sáré ayé náà ni àsàdà àsàdà àsàdà àsàdà àsàdà ó tó ń kù díẹ̀ nísìn òun fẹ́ fi parí ohun táwọn nílé kan òun gbọ́dọ̀ owó náà yíṣàn yíṣàn yóòye nífò káàkiri bí ẹyẹ títí ohun táwọn aláyé là lọ àlásà yìí lọ jàmá Allahu akbar mágíbì lọ́wọ́ adélé níjà gbogbo ẹ̀ pọ̀ iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ ńjọ́ náà èyí tó bàjẹ́ yẹn báwo ló fẹ́ sẹ́gbà lọ́dọ̀ Ọlọ́run nígbà tó bá pàdé wájú Ọlọ́run yóò sì dá ẹ lójú pé ìjọ́ kan ó pàdé wájú Ọlọ́run rí ìyá mi wọ́n dùn ní ìsìdá ó dẹ̀ lójú bó bá padà á dẹ̀ lójú pé ó dà ó dà ṣẹlẹ̀ ńjọ́ kan ó dọ̀dọ̀ ọlọ́run ọba bá mi ọba mi Allah jàmá mo máa ń pé ohun tá a máa ní iṣẹ́ ẹ̀ tó bàjẹ́ ńjọ́ yẹn wọn náà máa mọ̀ bí tó fẹ́ ṣe bá fi tún ṣe èyí tó bá ti wá ṣe ní ojú òkùnkùn ẹ̀ àtọ̀lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run kò forí yẹ kó sì wá padà tún ìṣẹ̀mí ayé ẹ̀ tún ṣe pé látẹ̀ni tó ọ lè sọ fọlọ́n gbé ọlọ́run mo lówó báyìí nínú kọ́mọ ẹ̀ báńkì ńlẹ̀ à tá ń jẹ́ báńkì ta ló fún ẹ lówó náà jẹ́ mọ́ <laughs> mo jẹ́ olùpọ̀ èkó báyìí ni mí àmọ́ nǹkan lẹ́ ń kó ń gbà tá wà láyé nì ta ní jẹ́ ìgbìnlẹ̀ èkó ta ló gbé ẹ sáyè náà kò lè gbé o mọ́ àyàfi kẹ́mi pọ̀ lóyún ká padà sí ìlànà ọlọ́run ìlànà nàbíà Muhammad làfẹ́mi sọ fún wa ń gbé ohun tá a mọ̀ ní kéèyàn ń rọ ìhùn kéèyàn mọ̀ ra ní a kéèyàn mọ̀ ra láyé ni yàmọ́ òfò tó sì ni Islam nínú àwọn nǹkan tí ìhun tá a mọ̀ ní ìmọ̀ lọ ìhun lára ìhun tó tún mọ̀ padà bọ̀ àtàwọn àtàkìrù salatan waqtiha min asbabi azabil barzakh nínú àwọn nǹkan tí ó tún mọ̀ jẹ́ ìgbẹ̀yìn fún ẹni tí ó máa mọ̀ lọ ìhun lára tí ìkí lásìkò jàmá ìkí tó bá wù ní jàmá òun ni pé mọ̀ jẹ́ kí ẹ̀ rí ìyàsáré ìyàsáré mọ̀ tọ́ sí yàn gan ẹ̀ ló tọ́ sí ẹ̀ prop àmọ́ samurad bin jundub ń sọ fún ẹ pé amma rajul awwal alladhi يسلد رأسه بالخجر فإنه رجل يأخذ القرآن فيرقضه وينام على الصلاة المكتوبة النبي محمد صلى الله عليه وسلم بتقول له سيم تمني آه بقى نكبي الإسراء والإسراء والمعراج أنا بيريم تمني أو آه، إيش أو آه، إيش إيش إن كان بتوش يلقى أما موي لومي باي توم موي باي أقطعني وما كبو إيه باي إيه أوفو سيوه أفا لو توك مانتري أفا لو لو لو تي eyín ó tún padà wọ́n tún mú wáyé lẹ́ẹ̀kan tún fọ́ eré ẹ̀ yàmá nínú nǹkan tí olú ẹ̀ máa ń ṣe nígbà tá anábìá Muhammad tí wọ́n fẹ́ fọ́ anábìá Muhammad lábọ̀ ni pé àwọn tanínjẹ̀yà yẹn wọ́n ní àwọn yàrá àmọ́ salatil maktuba àwọn èèyàn kan tó yẹ pé kìí kírun ní àsìkò àsìkò òun bá tó lòun fẹ́ lọ dùbúlẹ̀ ẹ̀ àsìkò òun àsọ̀ngbẹ̀ tó yẹ gbódùbẹ̀ tí òun bá lójú òun ìhun ba lójú ohun ọ̀nà eléyìn ọ̀dà mazur eléyìn lẹ́sìkìs àmọ́ òun ìmọ̀sá ara ìhun láre náà ni ìmọ̀ ra ìhun láre náà ni ìmọ̀ ra ìhun láre náà ni àwọn náà sì tún gbọ́ jàmá nínú àhàdìsì kan tí wọ́n gbà wá padà gbàrá fún wa nígbà tí wọ́n bá ń jẹun tí bá ń kírun nígbà tó bá wọnú sàárè ìhun ó wá wá ní ohun tá a mọ̀ níyàwó rán dáadáa gẹ́gẹ́ bí tó ṣe wáyé àhàdìsì anábìá Muhammad ló mọ̀ bọ́ nítorí yanjú. dáàbò àmọ́ tó lẹ́ bá lọ jẹ́ tí ń fi wá ráre ni ló wà ní ìṣọwọ́ ojú jágajàga ojú wúluwúlu ojú òdúdú ló máa béè òkú ó máa béè ń pé ó máa béèrè ń jọ náà á ọlọ́run ìyàwó ilé ahun tamọ̀ níyà sáré ọlọ́run ó máa béèrè ń jọ náà ta lélẹ́yìí àwọn sọ pé òun tó kí láyé òun ni ọlọ́run kó dákun kó yàwá ya ohun tamọ̀ ní jàmá kó sì já rí ohun tamọ̀ iṣẹ́ olóore káàrí ṣe jàmá. hada balagul nas. ẹni wọn ìyá mi wọn jọ ní Islam èyí náà ni ìpèpè yàmá fáwọn èdè ènìyàn ò pàtàkì ra mùsùlùmí káàrọ̀ jíire nítorí pé ibi òun ká gbé òun dúró ìgbà yàmá aṣubú ọ̀pọ̀ èèyàn ló ṣubú síbẹ̀ o ọ̀pọ̀ èèyàn ló ṣubú sí ibi ohun tamọ̀ ní ìhun yìí o yàmá kọlọ̀hún lè là wá o kọlọ̀hún kó lè là wá o àní kọlọ̀hún kó lè là wá o kọlọ̀hún kó lè mí pẹ̀lú yíyan jàmá bí ta ṣe bá wá ń dààmú fún ara wa àti ìyàwó ẹ má jẹ́ àgbàgbé àwọn ọmọ o pàtàkì àwọn tó ti bàlágà àwọn ọmọ kéèké a mọ̀ padà kọ́ wọn ni láti kékeré anabi muhammad sallallahu alaihi wasallam ti sọ fún mi pẹ̀lú yín bọ́mọ bá ti ń ta mọ̀ lọ́dún méje láti bẹ̀rẹ̀ sí mọ́ kọ́ ń pé kó mọ kírun ṣọ́yìn kó bá kó tó lọ́dún méje gan ara gan bàbá ń kọ kò sí láì fi jàmọ́ ká mọ̀ kọ́ jàmọ́ ká mọ̀ kọ́ ẹ̀yọ́ mọ̀ ìyá mi tó lọ́dún mẹ́wàá tí ò bá kí anabi ní ká fún ní ọ̀rẹ́ ǹjẹ́ wọ́n ń ṣe bẹ́ẹ̀ pọ̀ lọ́mọ rẹ irun tí wọ́n kàn ṣe ni pé tí ó àpò ìtàlẹ̀ sàn tí ó lẹ̀sẹ̀ tẹ́wọ́ dèmẹ́ onítẹ̀wọ́ lọ́la ìhun tó wà mọ́ bẹ́ẹ̀ òjú bẹ́ẹ̀ náà lọ muhammed mẹ́rin ló ní ìwọ bẹ́ẹ̀ ń gbé ìjọ káyìlá lónìí ìjọ káyìlá lásàyí lónìí ìjọ kíjìmọ̀ lónìí òun kọ́ ló òun kọ́ ló jẹ̀wọ́ lógún ọlọmọṣẹ́ ọlọmọ ayé o ọlọmọṣẹ́ ọlọmọ ayé o èyí ta sọ fún wa ìyẹn ọmọ ìyá mi ọ̀hún jọ ní Islam òdodo ẹ̀ ọlọ́run jòjò dé sí ìgbésí ayé mi pẹ̀lú yín jàmá gbogbo ẹni tó ti wá wà bẹ́ẹ̀ mo fi ọlọ́run ba mo fi bẹ ọlọ́run mo fi agbára ẹ̀ fi bẹ gbogbo àwọn tí wọ́n fi ń tamọ̀ ní irun tí wọ́n fi ń ráre ọlọ́run gbogbo ibi tí wọ́n bá ọlọ́run bá darí wọn síbi ohun tá a mọ̀ níbi wá sí ọlọ́run tá a sọ gbogbo àtàn bá bá gbọ́ ọlọ́run ṣe ní sábàbí fún wọn wọn ló ń padà mọ́ yé èèyàn padà má sábà yí wọn padà káyé wọn lè fi dára yé kálíkì àmọ́ kó lè fi sun wọn wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa sahabihi ajma'in subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu الله أكبر الله أكبر الله أكبر لا